gbogbo ilé tí ọ̀rọ̀ yìí wọ̀ láàárọ̀ yìí mo gbàdúrà fún yín ìbànújẹ́ ò ní wọnú ilé yín o gbogbo ojú tó rí mi lónìí mo gbàdúrà fún yín ẹ ò ní rí ìrí ìkorò gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí àti ọ̀rọ̀ tó dẹ̀ ń ṣàmì àdúrà mo gbàdúrà fún yín ibikíbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ogun ọlọ́run lójijì àti ìró ẹ̀fúùfù lójijì ti ń ṣiṣẹ́ àrà kó bẹ ibẹ̀ wò kó bu òróró adùn àti oyin kó bù sí gbogbo ibi tí ara ti ń ni gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo kí ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà mo kí gbogbo ọkàn tó ní oore ọ̀fẹ́ àti ṣe alábàápàdé ọ̀rọ̀ yìí tí mo pè ní ẹ̀yin àgbẹ̀ àti ọlọ́dẹ ẹ dìde gírí tí mo tún táìtù the only way out. mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ yorùbá tí ẹ ò kí ń ṣe ọ̀dàlẹ̀ tí ẹ ò kí ń ṣe oníjẹkújẹ ẹni tó bá ti ń gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ irú wọn máa padà sẹ́yìn ni ẹni tó bá ti ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn irú wọn á máa lọ sẹ́yìn ni ṣùgbọ́n ẹni tó bá focus tó wo wájú tó wo ibi tó ń lọ á máa lọ síwájú ni òwe lè pọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ mi láàárọ̀ ṣùgbọ́n ó máa máa yé ẹ̀yin tí ẹ jẹ́ ọlọ́gbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ tí ẹ mọ nǹkan tó ń bẹ níwájú Ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n ṣá Bíbélì ní Ọlọ́run kò ní ṣe ohunkóhun láì kọ́kọ́ fi hun àwọn wòlíì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ that means àwọn wòlíì kan wà ọ̀tá Ọlọ́run ni wọ́n Ọlọ́run má kà wá sí bẹ́ẹ̀ Ọlọ́run má kà wọ́n náà síbẹ̀ o àwọn èèyàn kan wà èèyàn Ọlọ́run àwọn kan wà ọ̀tá Ọlọ́run Ọlọ́run ò ní ṣe é ọ̀tá kí ni nǹkan tí mo fẹ́ mú jáde láàárọ̀ yìí ẹ mọ̀ pé àgbẹ̀ àtọlọ́dẹ àwọn ló bẹ̀rẹ̀ ìlú àwọn ló mọ ibi táṣìírí ìlú wà. gbogbo nǹkan tá à ń sọ yìí wọ́n ń kógun bọ̀ wọ́n ń yabọ̀ wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwò àgbà àwọn àgbẹ̀ àtọlọ́dẹ láàyè ni ẹ lọ béèrè àwọn àgbẹ̀ àtọlọ́dẹ àgbẹ̀ ló bí ọlọ́dẹ ọlọ́dẹ ló bí àgbẹ̀kọ̀yà ni mo fi involve Àgbẹ̀kọ̀yà pé kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ involve wọn for now ọdún àwọn náà ní ṣe without àwọn tí wọ́n jẹ́ Southwest security outfit hello sir mo wà online ni ṣé kò sí sir ah, mo máa pẹ́ ń bí o ṣe fẹ́ rí mi ni eh, eh, ẹ jẹ́ kí n yọ kó ní dátà náà kí ló ṣẹlẹ̀ sir ẹ máa ráwọn kan tó máa pàdé yín lọ́nà so bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ ẹ rí wípé àwọn àgbẹ̀ àwọn ló ọlọ́dẹ ọlọ́dẹ ló bí àgbẹ̀kọ̀yà ìgbà táwọn pípì yíyadé lọ́jọ́ yẹn náà àwọn àgbẹ̀kọ̀yà ló lé wọn padà pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ àgbẹ̀ àtọlọ́dẹ tó di àgbẹ̀kọ̀yà that is number one thing tó yẹ kó jẹ́ priority one thing ẹ lágbájá da tàmẹ̀dò da lágbájá ni mo dúró tì tàmẹ̀dò ni mo dúró tì ṣé lágbájá tàbí tàmẹ̀dò tàbí láṣẹ kókó ṣé àwọn gangan ni yorùbá ni abẹ́mi àti ẹ̀ bàbá tinubu nìkan kọ́ ni yorùbá bàbá ọbásanjọ́ nìkan kọ́ ni yorùbá Eh, bàbá Ìgbòho nìkan kọ́ ni yorùbá bàbá Akíntóyè nìkan kọ́ ni yorùbá bàbá wa ìmáàmù Ìlọrin kọ́ ni yorùbá àwọn nìkan kọ́ ni yorùbá màmá Kogi nìkan kọ́ ni yorùbá àpótí ẹ̀rí nìkan ni yorùbá màmá Onítìrí nìkan kọ́ ni yorùbá màmá aṣọyẹkúríbẹ̀ nìkan kọ́ ni yorùbá àǹtí Tẹ́ni Ológo nìkan kọ́ ni Yorùbá so ilẹ̀ Yorùbá là ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti ààbò because ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ nǹkan tó ń bọ̀ wájú o wọn ò tiẹ̀ ní wọn ò tiẹ̀ ní wọn ò ní feelings ẹ̀ rárá wọn ò tiẹ̀ ní sense ẹ̀ mo kọ́kọ́ fi àdúrà ẹ̀ mo kọ́kọ́ fi ránṣẹ́ sí bàbá wa Chief Sunday Igboho kọ́kọ́rọ́ kan tó tọ́ sí yín sà oh my god ṣe mọ̀ wípé a sọ gidi gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo pẹ̀lú wòlíì tó kọ́kọ́ sọ̀rọ̀ wípé ẹ jọ̀wọ́ ẹ má wo tàìpé mi o ẹ jọ̀wọ́ ẹ má wo pé ọmọdé ọ̀dọ́ ló ń sọ̀rọ̀ ẹ má wo ti àgbà arúgbó ọjọ́ tó ń ṣòro bí èwe èwe tó ń ṣòro tẹ́rù ń bàgbà ẹ má wo ti ẹ̀mọ́ wa lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan o wípé ẹ bá sọ fún bàbá Ìgbòho wípé kí wọ́n má ṣe gbà kẹ́nikẹ́ni kó fún wọn lóyè ó ní ìdí tí mo sọ bẹ́ẹ̀ ń gbà yẹn ṣùgbọ́n ṣá ibẹ̀ yẹn kọ́ lèmi fẹ́ gbé ọ̀rọ̀ lọ and mo fẹ́ jẹ́ kí kinní kan yé wa mo fẹ́ yé kinní kan yé wa mo fẹ́ yé kinní kan yé wa láàárọ̀ yìí nǹkan tí mo fẹ́ kó yé wa ni pé a ní láti wà very careful a ní láti wà very careful then àwa la need láti make sure wípé à ń gbàdúrà gidi gan à ń gbàdúrà gidi gan ẹ jẹ́ ká gbàdúrà gidi gan torí pé tí a bá lè gbàdúrà gidi gan ẹ tí a bá gbàdúrà gidi gan pé ó máa ó máa ó ó ó ní iṣẹ́ tó máa ṣe ó ní iṣẹ́ tó máa ṣe ní iṣẹ́ tó máa ṣe ibi tọ́rọ̀ dé yìí àwọn tó ń fodidi èèyàn rúbọ nínú kọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń ṣe kíni tí wọ́n ń gba ájúgbẹ̀yìn pé yorùbá ò ní dúró yorùbá ò ní láyọ̀ èmi ò mọ̀nà tó fẹ́ gbà o mi ò mọ̀nà tọ́lọ́run fẹ́ gbà o mistake tí mo kàn lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá ṣe ẹ jẹ́ kí n sọ̀kan nínú ẹ̀ láàárọ̀ yìí because tẹ bá ń tijú èèyàn tẹ́ ń tijú èèyàn tẹ́ ń tijú èèyàn tẹ́ ń yẹ́dẹ̀ ń wọnú kòtò lọ tàbí tó ń wọnú omi lọ tẹ́ ẹ bá tètè sòótọ́ fún ẹ láìkí ẹ̀ ara mistake tí àwọn ènìyàn wá ṣe òun ni wípé wọ́n pariwo wípé àwọn decide láì ṣe wípé plan ti wà nílẹ̀ wọ́n decide wípé twenty twenty two no going back tá a bá wo ọ̀rọ̀ yẹn nísìnyí ìgbà tí mo tiẹ̀ kọ́kọ́ wo ọ̀rọ̀ àfa kan ṣé mi ò ní pẹ́ díẹ̀ láàárọ̀ yìí pẹ̀lú ọ̀nà tí mo fẹ́ gbé gbà yìí àfa àlìyẹ̀wá àlìyẹ̀wé mi rántí orúkọ bàbá yẹn mo ti rí wọn dáadáa rí lọ́dọ̀ Chief Sunday Igboho ní Kútọ́nù táwọn náà ya fọ́tò ń bẹ̀ tó sọ̀rọ̀ tó ń kọrin pé yes àwọn wà pẹ̀lú Ìgbòho kínní kan àáfàá ìwà padà jáde àáfàá ti ṣe takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí o mo fẹ́ kẹ́ farabalẹ̀ tẹ̀lé mi láàárọ̀ yìí o àáfàá ìwà padà jáde wọ́n wá sọ wípé àwọn ò láwọn ò ṣe Yorùbá Nation mọ́ o pé ṣùgbọ́n ṣá àwọn fẹ́ jẹ́wọ́ fún gbogbo ọmọ Yorùbá pé àwọn gbà fún bàbá Tinubu as the second priority plan B àwọn tàwádẹ́ ní káwọ́ olóòótọ́ mú kọ́kọ́ pé kò ń ṣàfàì ló ń sọ pé Yorùbá nation ni first thing ni kíní kan but wọ́n tún padà sọ nínú ẹ̀ ìyẹn ló tún wá fẹ́ fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ nípa àfa yẹn pé ah, kì í ṣe pẹ́ẹ́nì yìí wọ́n fẹ́ da nǹkan rú ẹ jọ ẹ fi ẹ̀mí gbọ́ mi ẹ fi ẹ̀mí bá mi rìnrìn àjò ẹ fẹ̀mí tẹ̀lé mi ẹ gbìyànjú kẹ́ ṣíà ẹ ẹ gbìyànjú kẹ́ ṣíà ẹ ẹ jẹ́ káwọn ènìyàn ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ kí wọ́n wọlé ẹ jẹ́ kí wọ́n mọ̀ pàtí ń ṣe program àfa yìí máa wò pé kí ló ṣẹlẹ̀ tá àfa fi sọ̀rọ̀ báyìí èmi kì í ṣọ̀tá bàbá Tinubu omi de kì í ṣọ̀tá olóṣèlú ṣùgbọ́n mo máa ń dúró síbi tí èèyàn bá sọ̀rọ̀ sí mo máa ń dúró síbi tí èèyàn bá sọ̀rọ̀ sí mo wá ògbà tá àfa yẹn wá sọ̀rọ̀ yẹn lọ pé ah bàbá Tinubu ni plan B àwọn tí Yorùbá nation bá fè pọ́n tó lè mú káwọn sọ pé àwọn òtúnṣe ti bàbá Tinubu mọ́ ń sìn ní wípé ẹ àfi tí wọ́n bá na flag Yorùbá nation yẹn sókè ní January yìí náà kí ni mo fẹ́ mú jáde ẹ má jẹ́ ká blame máa yẹn torí olórí ẹ̀sìn kan ni máa yẹn náà ládùúgbò ibi táwọn wà irú nǹkan táwa ṣe àwọn lè má lè ṣe láti fi ilé sílẹ̀ fi chọ́ọ̀chì sílẹ̀ lọ dá dúró torí pé a fẹ́ sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá àwọn lè má lè ṣe torí pé wọ́n sì wà nínú community yẹn àwọn èèyàn community yẹn dẹ̀ ti mọ̀ wọ́n mọ́ ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ yẹn so tó bá fi máa di wípé wọ́n máa wọ́n làwọn ò lè wọlé àwọn ò lè jáde mọ́ mo ní bàbá kan tó sọ fún mi pé ó yẹ kóun ti renew passport òun pé the way tí wọ́n fi pariwo 2022. twenty two òun ni ò jẹ́ kóun renew passport òun bàbá yìí Amẹ́ríkà ló wà bàbá yìí láti máa sọ fún mi wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tóun bá gbé òyìnbó tó bá béèrè lọ́wọ́ òun pé ọmọ ìlú wo ni ẹ́ obula oh, you are from Nigeria olóòwò sọ fún wọn pé you think I'm from Nigeria no I'm from Yorùbá nation. ẹ jẹ́ kó yé wa láàárọ̀ yìí ni wípé nǹkan tí mo fẹ́ kó yé wa láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti fọkàn sí twenty twenty two so bí twenty twenty two yẹn ṣe bó ṣe délẹ̀ tí a ò gbọ́ nǹkan kan tó ti jẹ́ pé èyí tí màmú ní tìrí ṣe àwọn kan tún sọ pé kò kí n ṣe original tí màmá yẹn dẹ̀ ti meet up twenty twenty two demand títí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣì wà níwájú fún màmá yìí láti ṣe àti àwọn àti gbogbo àwọn ọmọ Yorùbá tó fẹ́ràn ìtẹ̀síwájú at least wọ́n ti ṣe débì kan ní twenty twenty two but so bí wọn ò ṣe ṣe ní twenty twenty two yẹn ó mú ká àáfàá yẹn sọ wípé òun ò ṣe mọ́ àáfàá yẹn dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan tó lágbára díẹ̀ tí mo fẹ́ ká yẹ wò káwọ̀ ẹ jẹ́ ká gbà wò ká má kàn máa sọ pé torí pé èèyàn ti àtàkì wa àbẹ́ èèyàn sọ pé èèyàn èèyàn sọ máìdì ẹ̀ fún wa èébú ló kàn ẹ má jẹ́ ká máa sáré ṣe bẹ́ẹ̀ kò dáa ó affect ìrìn àjò Yorùbá nation yìí gan gidi ẹ yá sòótọ́ fúnra wa yàtọ̀ sí àwọn tó ń dédé gbowó tó ń gbowó tí wọn ò ṣiṣẹ́ owó tó gbà ṣẹ́rí kéèyàn má dédé fìyàn lọ́kàn balẹ̀ pé ókè o ẹ gbá àwo ìkòkò bàbá ṣáṣun kọ́ má ba bẹ́ẹ̀ ó àfẹ́tì mission yìí gan. èmi ò dẹ̀ bá yín wí ohun tẹ́ ẹ rò ní pé bó ti wà lọ́kàn yín ó máa easy láti ṣe bẹ́ẹ̀ but ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀ àwọn tó ti ń gbèbọ̀ pọ̀. òótọ́ ni pé this time around ọlọ́run bá wa tì síwájú díẹ̀ gbàtà yé dáyé dígítà yìí ọlọ́run dẹ̀ sì máa tì síwájú díẹ̀ ju báyìí lọ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tá ò bá dákẹ́ àdúrà tá ò dákẹ́ ètùtù tó tọ́ láti ṣe tá a dẹ̀ fi ti àwọn ọlọ́dẹ ṣe ní tòótọ́ it's just a pity wípé à ń gbọ́ pa àwọn kan ọlọ́dẹ à ń gbọ́ pa àwọn kan grassroot hunters èmi ò rí wọn o èmi ò dẹ̀ mọ́bi tọ́ wà ṣùgbọ́n àwọn tá a jọ wà mo mọ̀ wọ́n àwọn àgbẹ̀kọ̀yà tá a jọ wà mo mọ̀ wọ́n ẹ̀ rí wọn láìpẹ́ yìí ètò ààbò làwa dẹ̀ wà fún mo máa ń tẹnumọ́ wípé Yorùbá nation pín sí mẹ́ta àwa mẹ́ta wa la wà ń bẹ̀ ẹ jẹ́ kí n sọ ìtumọ̀ ọ̀rọ̀ tí mo máa ń sọ yẹn láàárọ̀ yìí àwọn kan wà wọ́n wá make owó nínú Yorùbá nation mi ò ní dárúkọ anybody that's why tó fi jẹ́ pé wọ́n láìkí kọ́ máa jẹ nǹkan tó dùn nǹkan dẹ̀ máa halẹ̀ mọ́ so ẹ lè bí lè pé ah ilé alágbára ni agbára wà gíragíra òràn yàtọ̀ sí àwọn tó wá make owó nínú Yorùbá nation àwọn kan wà nínú Yorùbá nation yìí ohun tó fi torí ẹ̀ pariwo Yorùbá nation ni wípé wọ́n fẹ́ fame wọ́n fẹ́ kí ayé mọ̀ wọ́n torí náà wọ́n ṣiṣẹ́ fún àwọn olóṣèlú tí wọn ò fẹ́ kí Yorùbá nation dúró ó kàn dùn mí díẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yìí náà ọmọ Yorùbá ni wọ́n nǹkan kan náà ládẹjọ ń lé ṣùgbọ́n à ń gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ màá fẹ́ káwọn kankan yíwá dáadáa because àlìyé wa ti àbí kí lórúkọ àfa yẹn wọ́n sọ̀rọ̀ kan pé ṣé o mọ̀ wípé tẹ́ ò bá tètè wá hó ọ̀rọ̀ kan fi ṣàdá tí àwọn pípì bá padà lọ wọlé tẹ́lẹ̀ rí i pé ọ̀tá ni gbogbo wa jẹ́ sáwọn kò sára tí wọn ò ní fi anybody dá which is true ṣé wọn kí mi náà sọ something similar mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó ń bọ̀ oṣù kan péré ló kù wọn fẹ́ dìbò ẹ̀ ń pariwo pé wọn ò ní ṣẹlẹ̀ ìyẹn pẹ̀lú nǹkan ó dùn èmi náà o torí bí mo ṣe ń pariwo tó ẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan tí mò ń sọ. So àfìgbà tọ́pọ̀lọpọ̀ tó fìdí janlẹ̀ ń sìn kára wọn tó balẹ̀ bí mo ṣe pariwo tó láti jẹ́ kí mẹ́sẹ̀gì yẹn yí àwọn ènìyàn àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wípé ẹ ní sùúrù àwọn pípù yìí máa dìbò mo tún pa òwe kan ní last year wípé ẹ wo báwọn ará Ìgbò yẹn bọ́ ṣe dìbò ńgbà yẹn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń káwọ́ sókè kó tó dìbò yẹn mo ní ohun tí mo gbọ́ ni pé wọ́n ní káwọ́ bóyá àwọn arábẹ̀ yẹn máa rí ìbò yẹn dì àbọ̀ ò ní rí dì pẹ̀láriwo tó ń lọ níbẹ̀ tó bá ti rí di ẹ̀ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní twenty twenty three bó tilẹ̀ jẹ́ wípé twenty twenty three ọ̀hún tó bá ṣẹlẹ̀ tán o is coming with mixed feeling tó dẹ̀ máa ó máa ó máa ó yára ilé lẹ́nu ó máa ya èrò ọ̀nà lẹ́nu gidi gan ọlọ́run nìkan ló mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ káwa máa gbàdúrà kí ìṣẹ̀dá wa máa gbàbọ̀dé ṣùgbọ́n táwọn fi wọn lọ́kàn balẹ̀ twenty two ní twenty two ní twenty two ní tó wá di pé àwọn èèyàn rí ó pẹ̀lú nǹkan tó bomi sí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn ṣùgbọ́n ṣá tó bá wá bomi sí wọn lọ́kàn ìyẹn ò sọ pé Yorùbá ò ní padà wá sílé ayé ìyẹn ò sọ pé Yorùbá ò ní padà dúró ẹ̀yin tẹ́ ń bú politician tẹ́ ń bú ọba tẹ́ ń bú joyè tí mo ní kẹ́ stop ẹ̀ tá pariwo lẹ́yìn tẹ́ bú wa pé kinní kan kinní kan ni ṣó tán báyìí. most of them lọ́lẹ̀ ṣe ń padà bọ̀ wá jàjà Yorùbá yìí wọ́n máa kẹ́ àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ á kẹ́tàn sáré ẹlòmíì asán ṣòkòtò ẹ̀ láàrin àwọn tẹ̀ ń wò yìí wọ́n máa bá wa ja ìjà Yorùbá nation tá a fi máa gbà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ń ṣe rí yẹn ẹ sáré ẹ̀ gìràgìrà. ká lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tó wà nípìnlẹ̀ ẹ̀ níwọ̀n ní sáré ẹ̀ gìràgìrà ni wọ́n ṣe ẹ má bọ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí ìmí ṣe ti wà ẹ̀ẹ̀kan mọ níwọ̀n lè sọ̀rọ̀ nítorí pé ibi tó wà ó nígbà kan tá gbé mẹ́sẹ̀gì kan jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tẹ̀ ń bú yìí wọ́n ti ṣe ìmùlẹ̀ wọ́n fẹ́ràn yorùbá wọ́n ń gbàdúrà fún yorùbá ká lọ ẹja ṣe sùúrù pẹ̀lú wọn ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọ̀tọ̀ ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tún ṣe lẹ́yìn yẹn ló fà á táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yẹn ṣe lọ rúbọ èṣù burúkú abèpè wọ̀rọ̀kọ̀jọ̀ ìgbà tí wọ́n dẹ̀ rúbọ yẹn mo pariwo fáyé ṣùgbọ́n ṣá ẹ̀ ń wò pé kí leléyìí sọ ṣùgbọ́n gbà di pé táyé gbá ẹnu kẹ́hìndé kẹ́hìndé gbá ikùn táyé sìn ìdòwú ìdòwú lági málàbá àlàbá sì fi la orí ìdòwú àhán oníkálukú mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sìn pé kì í ṣeré mọ́ everybody ti rí sìn pé kì í ṣe ọ̀rọ̀ eré mọ́ kí wá ni way forward way forward là ń sọ̀rọ̀ nípa ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe rí nígbà tó kú bí ọjọ́ mẹ́sàn-án tó máa ṣí bàbá lẹ̀ mo tún ti rí kan láàárọ̀ yìí o mo rí kọ́kọ́rọ́ kan níwájú bàbá èmi ò ní kẹ́ má bu wa ṣùgbọ́n ẹ máa bú wa ọlọ́run ń fẹ́ tiwa ó dẹ̀ ń fún wa láwọn tó ń fẹ́ tiwa. kọ́kọ́rọ́ kan very golden key multiple colours wọ́n fẹ́ fún bàbá Ìgbòho nínú yàrá yẹn ṣùgbọ́n ṣá àwọn kan ti dé wọ́n fẹ́ gbọ́n dànù òwe lọ̀rọ̀ mi o Jésù sọ fún Pétérù ó ní Pétérù Pétérù Pétérù Sátánì wá láti ní ọ ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ onírọ́ kò lè jẹ́ mi láyé oníwọ̀kẹ́ kó tó di wípé àkùkọ kọ lẹ́ẹ̀mẹ́ta wà á sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta àfìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ kó tó yé pétérù ó wá bú sẹ́kún pé a mo padà dà ẹ́ olúwa má bínú ṣùgbọ́n torí pé ó ó rà ànúgbà ẹ jẹ́ ká kún fún àdúrà àwọn tó ń pariwo ọ̀rọ̀ àdúrà kọ́ ẹ àdúrà báwo àdúrà onítùmọ̀ nísìnyí kìnnì kan ìgbéyàwó kìnnì kan ìkòkò bàbá ṣàsùn ẹ ká fọ ni ká já ni ṣẹ̀dẹ̀ rí bí tí ẹ ti jáde báyìí. inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ ti wá rí i pé àdúrà la ní ìdìbà yìí àdè ti múra ẹ̀ o ò bá máa bọ Ògún o ò bá máa bọ Ṣàngó o ò bá máa bọ Balúwayé o ò bá máa bọ Bàtálá o ò bá jẹ́ Ọlọ́ṣun máa bọ̀ níjọ́ sátidé tó o bá ti jọmọ Yorùbá a sọ̀rọ̀ bá a ṣe fẹ́ gbàjọba a sọ̀rọ̀ bá a ṣe fẹ́ dìtẹ̀ mọ́ joyè a sọ̀rọ̀ bá a ṣe fẹ́ ṣèkà fún ẹnikẹ́ni a fẹ́ sọ̀rọ̀ bí ààbò tó kí kó má gbàkóso ilẹ̀ nàìjíríà pátápátá mọ́ àti yorùbá àti everybody lọ́wọ́ ẹ múra kọ́ má rọ́bìṣì ògo tí màmú onítìrí náà gbé dání bàbá kan pè mí bàbá yẹn fẹ́ràn mi gan wọ́n ti fún mi ní twenty thousand bí èmi jì tí n bá ṣe mistake mo máa ń kọ́ lè máa lọ torí ọjọ́ ọ̀rọ̀ gbogbo àwọn fáǹsì tó fún mi lówó mo dúpẹ́ lọ́wọ́ yín àtàwọn tó bá wa ra nǹkan tàǹtà ọṣẹ tàǹtà tó bá wa rajà ẹ̀ ní wọ́wọ́ tí ẹ̀ dẹ̀ ní lọ́lẹ̀ mo dúpẹ́ pé kò sẹ́ni tó lè sọ pé òun fowó rán mi sẹ́ni bọ́dì tí mi ò jíṣẹ́ o torí owó pẹ̀lú nǹkan tó fi ba kínní jẹ́ bàbá yẹn pè mí pé báwọn ṣe fẹ́ràn program mi tó kí n padà lọ́rọ̀ ọ̀rọ̀ màwọn nítìrì mi ò sọ̀rọ̀ màwọn nítìrì bákan mò ń gbàdúrà fún gbogbo àwọn tó lead nílẹ̀ yorùbá ni gbogbo àwọn tá a gbórúkọ wọn nílẹ̀ yorùbá lèmi ń gbàdúrà fún yálà olóṣèlú ló ràn o bóyá olóṣèlú ò ràn o ìyẹn ò kan èmi wọn ní kí n gbàdúrà fún wọn níṣẹ́ àdúrà lè ṣe ohun gbogbo ọlọ́ṣun àgbà oníṣàngó àgbà onígunnukú àgbà ọlọ́dẹ àgbà àbẹ́kọ̀yà àgbà ọ̀ǹtà àgbà vgn àgbà army àgbà ọlọ́pàá àgbà navy àgbà bó o jẹ́ kí ló ń porúkọ ẹ̀ gan májámájá títí tó máa ń lo yẹ́lò fífà máa bọ̀ ọjọ́ sátidé àfẹ́ ọjọ́ mẹ́ta dẹ̀ ni. gbogbo ìlú pátápátá àtìkó àtìbàdàn àtìkìtì àtọ̀yọ́ àtòǹdó àtọ̀ṣun àtìjẹ̀bú àtàbẹ́kúta àtọ̀rẹ̀ àtìlọrin àti kwara àti kogi lọ bẹ́ẹ̀ káàkiri àgbáyé àsìkò lélẹ́yìí tẹ́ máa gbé àdúrà irú àdúrà tá a fẹ́ ṣe ẹ máa gbé dìde ọjọ́ mẹ́ta mẹ́ta ní káàkiri gbogbo kó dẹ gbọ́dọ̀ pẹ́ mọ́ kó gbọ́dọ̀ kọjá ọ̀sẹ̀ méjì kẹ́ tó gbé ìgbésẹ̀ yìí àti àdúrà yìí gidi gbogbo ogun tó dìde ogun ọlọ́run tí wọ́n ṣubú gbogbo nǹkan tó bá yẹ kẹ́ bọ ní kẹ́ bọ gbogbo tó bá yẹ kẹ́ pè ní kẹ́ pè kó ní kálukú pe ọlọ́run ẹ̀ léde tó máa gbọ́ nǹkan tó kàn báyìí nìyẹn àìjẹ́ gbogbo ìwérégbè yìí kọ́ ìwérégbè kọ́ tásàsí bá tó àsàsí tí èdì tí èpè tó bá tó èpè ẹ gbọ́ dáadáa alágbára máa ń da láìmọ̀ ṣe ohun ogun agbára tó gbé dání kò ní mọ bó ṣe fẹ́ lò mọ́ ó ń àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ ní Yorùbá nation yìí láàrin àwọn tá a pè lálágbára. kí ló sọ. ok thank you. ẹ gbogbo àwọn tó ń pariwo ẹ kẹ fún wa lówó ẹ̀pà ẹ fún wa lówó ọ̀pà ẹ fún wa lówó kinní kan yẹn well i don't know what they have seen but ẹ mọ̀ kí mi náà máa ń tẹnu mọ́ pé ìyẹn kọ́ ni priority àwa ti gbọ́ a dẹ̀ ti rìnrìn àjò a ti mọ̀ nípa àwọn màmá tó jẹ́ wípé obìnrin lásán lásán ìgbà tó gun àwọn kíní burúkú yìí kọ́kọ́ ṣẹlẹ̀ tó lágbára gan ẹyin lásán ni wọ́n mú tí wọ́n sọlu kílẹ̀ ń pè katakata tó fi ń yìnbọn yẹn tí ò lè lọ mọ́ gbogbo àwọn tó bọ́lẹ̀ nínú ẹ̀ aṣọ ọrùn wọn ó ya mọ́ wọn lára ni agbára yẹn sì wà níbi tó wà but mo ṣàkíyèsí pé gbogbo ẹni tó wọnú struggle yìí tó ní good mind láti ran bàbá olóyè lọ́wọ́ wọ́n side track wọn torí nǹkan táwọn kan fẹ́ rí torí nǹkan tó fẹ́ jẹ torí owó tó fẹ́ ná owó tá a máa ná tó máa tán ìtò yà mí lẹ́nu jù mo sì ń sọ́sẹ̀ ẹ̀ tí ì dá mi lóhùn ìgbà tí bàbá Wọlé Ṣóyínká lọ sí ọ̀dọ̀ wọn ní Kútọ́nù bàbá yẹn ò kì í ṣèyàn lásán ẹ̀yin tí èèyàn ò jọ lójú tẹ bá rọ́ lọ́hùn náà kò ní jọ yín lójú wàláì bàbá yẹn ló ṣe rédíò Kudirat nígbà ogun bàbá wa biola Abacha ò mọbi tó ṣe sí wọ́n dẹ̀ gbé program gbé program gbé program gbé program títí tí program yẹn fi frustrate máa yẹn tó fi ṣìṣe tó fi kó o láyè làwọn kan ṣe ń pè wọn ní ọkọ Abacha àfìgbà tí bàbá yẹn lọ kí bàbá wọlé Ṣóyínká tó padà wọlé bàbá yẹn ló láṣìírí yẹn lọ́wọ́ white house ṣe fa bàbá yẹn mọ́ra white house ṣe side track bàbá yẹn wọ́n ti bàbá yẹn ti gbórí wọlé tó ti show hand of union sí bàbá Ìgbòho tó tún jọ ya fọ́tò lẹ́gbẹ̀ẹ́ bàbá Akíntóyè kò yẹ kí irú bàbá yẹn tún play out mọ́ láti gbà yẹn ó yẹ ká carry along ni tó yẹ pé lóòótọ́ àwọn yẹn wá mọ nǹkan tó fẹ́ ṣe yá ẹni tó lè filé ẹlẹ onílé ọlọ́nà ẹ gbọ́ ìgbà tí bàbá Ìgbòho máa ń sọ ni Wọlé Ṣóyínká gbà fún mi ṣódìdí Wọlé Ṣóyínká wá jẹ́ èèyàn yẹpẹrẹ ni tó filé ẹ̀ lẹ̀ tó wá sí Kútọ́nù tó wá kí mi ṣèbí torí tẹ̀síwájú ilẹ̀ Yorùbá tá a jọ ń sáré yìí ni kò yẹ ká má rí impact bàbá yẹn mọ́ ó yẹ ká ti rí àwọn tó máa tún lọ kí bàbá yẹn náà lé tó máa múrí ẹ̀yà tó ti lè gbójú jáde àwọn yẹn ní àṣírí rédíò rédíò tá a fẹ́ ṣe tó jẹ́ pé online nìkan làwọn yẹn wá wá padà ṣe bóyá ti fẹ́ gba frequency bóyá ti fẹ́ gba wave ẹ yára ọ̀rá máa manage kẹ́ máa maintain eh, blogging program tẹ́ ọ̀rá ń ṣe jẹ́ kọ́ ló máa bá wa fàlùbáríkà sí lọ ẹ ò lè gbèrú àwọn yẹn sẹ́yìn kù lè kẹ́ respect pé progress máa pọ̀ because tọ́lọ́n bá fún ẹ ní gold mine tó bá fún ẹ ní opportunity tó bá fi palẹ̀ ọlọ́run ò ní dunú sí ẹ láti fún ẹ ní mi wàá gbàdúrà ẹ̀mí àfẹ́ bọ́. àwọn èèyàn wá ní ìdíkọ́ ṣọ́ra fún wàdánìkan jẹ lórí struggle yìí kẹ́ má fi gbọ́n kọ́kọ́rọ́ ayọ̀ dànù lọ́wọ́ bàbá májàsọ́lá kẹ́ má fi gbọ́n aṣọ ògo já kúrò lára màmá onítìrí èmi ò fẹ́ mọ nǹkan tẹ́ ṣe àìdá màmá yẹn jẹ́ fake or original ìyẹn kọ́ ló kàn mí mi ò sínú àwọn cabinet tọ́dìjọ́ ń plan àbẹ́ gbọ́ kí màmá yẹn dárúkọ mi rí even jọ́ tí màmá ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ń ṣe program tó dárúkọ mi fún màmá ọ̀rọ̀ tí màmá ń sọ gan kò jẹ́ kí wọ́n káwọn náà pe orúkọ mi bọ́tí yẹn kọ́ ní yù ṣé yẹn ló wá kàn ọlọ́kàn gbógo fọ́lẹ̀ ẹrú èmi ni o láti máa sọ̀rọ̀ tírú àwọn màmá yẹn tó ń wà involve. so ẹ jẹ́ ká gbàdúrà ká bẹ̀rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ah, ah. ìrìn àjò tí Màmá revolution tó ṣe wá gbé peaceful revolution tí Màmá Onítìrí wá bẹ̀rẹ̀ yìí ṣebí alàgbà Ìgbòho náà ṣerú ẹ̀ tó dẹ̀ mílé tó mi ọ̀nà ṣebí ìdí nìyẹn tó ọ̀pọ̀lọpọ̀ fi gbà fún wọn tó fi dúró tì wọ́n ah mo gbàdúrà fún yín bàbá Ìgbòho you are not God àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo fi love my báyìí but kò lè yí ọ̀pọ̀lọpọ̀ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ ẹran ara ò lè ṣiṣẹ́ ìrìn àjò Yorùbá ètùtù tó ká ètùtù agbára àdúrà tó ká agbára àdúrà àwẹ̀ tó káwẹ̀ kíkanlẹ̀kùn àgbà débi tí wọ́n ń kàn dé kì ṣe ọ̀rọ̀ nasco bisikíìtì ọ̀rọ̀ ọ̀rọ̀ chivita ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́gà ọ̀rọ̀ gíra ọ̀rọ̀ chicken periperi ọ̀rọ̀ tọ́kí kọ́lọ̀ ọ̀rọ̀ Yorùbá nation yìí. màmá aṣọ ògo ara yìí ò ní fàyà wọ́n ní kí ló dé tí mò ń gbàdúrà fún ṣóyẹ kó rí bẹ́ẹ̀ má gbàdúrà fún un because ó dúró ti màmá yẹn kò kíyà gbogbo nǹkan tí wọ́n sọ nípa màmá yẹn mo gbàdúrà fún yàntí mi ẹwà yín ò ní bàjẹ́ mo gbàdúrà fún gbogbo ẹni tó nípa àti ìpín sí ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè bó ṣe ń rà mí ṣe ò ní rógun àgbákò mo gbàdúrà fún gbogbo àwa tá a wà lórí ìrìn àjò yìí tá fi tọkàntọkàn ṣe tá fẹ̀mí ṣe lórúkọ jésù kìsì bó ṣe ń ṣàmì níbi tó wà yẹn ìkorò ò ní wọnú ayé ẹ ò ní rógun àìsàn wọ́n fẹ́ lo àìsàn láti bring àwọn èèyàn down wọ́n fẹ́ lo depression láti fún àwọn èèyàn ní disease and, and sickness mo gbàdúrà fún wọn tó rọkàn àmì ìṣe afẹ́fẹ́ kì í fẹ́ oko má kan di oko bó o ti ń gbọ́ tó ń ṣe àmì àdúrà yẹn tó dẹ̀ ń ṣe abúrọ́kàsì yẹn ṣe àìlẹ́mẹ́ta ṣe àìlẹ́mẹ́je àṣẹ má jẹ̀mú kó wọ àgọ́ ara ẹ lọ́run kó gbé ẹ dìde ibikíbi tí sickness lè wà kó parẹ́ solution tó máa fi rí sí sickness yẹn ó yá ọ̀run kó láàánú ẹ̀ fún ẹ bó ṣe ń gbọ́ mi yẹn kó máa rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó ń ṣe abúrọ́kàsì ẹ máa rówó jẹun ẹ máa rí tajé ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀ ń dalẹ̀ tẹ̀ ń ba nǹkan jẹ́ tẹ̀ ń ba yàn lórúkọ jẹ́ tẹ̀ ṣàn gbájú tẹ̀ ń gbẹ̀yìn tẹ̀ lọ rọ́bìṣì mi níwájú irú bàbá Ìgbòho yẹn tẹ̀ ń ba ọkàn ọmọ yẹn jẹ́ tẹ̀ ń dá wọn láàmú tẹ̀ ń yí ọ̀rọ̀ lọ́tún lọ́sì à ẹ ò ní ṣe rere mọ́ láyé àfi tó bá ronúkúwàdà àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa lálẹ̀ ẹ lálẹ̀ ẹ ò dẹ̀ ní lálẹ̀ ẹ gbọ́ èpè láfi ń wo wèrè iná lórí ẹlẹ́bọ èpè lórí elépè iná sọ̀kalẹ̀ ó fa omi gbẹ níwájú Èlíjà òrìṣà báàlì ó ṣègbé àwọn wòlíì báàlì wọn parun mo gbà aládùúrà gbogbo ẹ̀dá tó dìde ogun sí mi tó dìde ogun sí ẹ ìwọ màmá ìwọ sìsítà ìwọ bùrọ̀dá ìwọ àǹtí ìwọ bàbá tó rà mí àdúrà yìí lórúkọ Jésù ará ọ̀run máa pa wọ́n ni. lack of accountability ó really affect but God will take control kéèyàn máa náwó kó má kọ́lẹ̀ ó pẹ̀lú nǹkan tó máa fẹ́ sábà dájálẹ̀ láàrin mi àtàwọn bọ́ìsì tó wà pẹ̀lú mi ó baba, ani a ní de over a ní de kí fi ṣe a gbọ́dọ̀ lè account a le lè kọ sílẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ la máa kọ́ bọ́ ṣe sọ fún àwọn kan gbowó kan wọ́n lọ kọ́lé wọ́n lọ ralẹ̀ wọ́n ṣe èmi ò kọ́lé mi ò ralẹ̀ mi ṣe nǹkan kan ilẹ̀ tá a dẹ̀ rà a rà fún àwọn àgbẹ̀ àtọlọ́dẹ ni a fi táwọn àgbẹ̀ àtàwọn ọlọ́dẹ àtàwọn àgbẹ̀kọ̀yà tó fi máa ma ṣe pàdé ni mi ì dẹ̀ mi ì dẹ̀ flaunt yẹ̀ ẹni tó fún wa lówó ká fi ṣe kànga a ṣe kànga síbi àtúpì kọ́ wa wò àyà fídíò there is no eh, documentation in here. Oh, they dẹ̀ affect many things Oh, bank, nǹkan jẹ́ gan kò sí ẹni tó fẹ́ rí mi you sí ẹni tó fẹ́ bí kò sẹ́ni lè yẹ̀ lọ́wọ́ ah bó bá lè yàn lè yọ ẹ lọ́wọ́ wò tọ́lọ́run bá lè tọ́lọ́run yẹ ẹ lọ́wọ́ nǹkan ta ló fẹ́ gbẹ́jẹ́ lọ bá. we have to be very careful. wọ́n ní ẹni tọ́lọ́run dá lẹ́jọ́ ó lóun ò gbà ó ń sapá kọ́ńdúkọ́ńdú káwo ibi tó máa kẹ́jọ́ lọ. We need farmland. Because ẹ̀rọ ń yẹ sílé ẹ̀rọ tí kìíní bá bẹ̀rẹ̀ ọlọ́run ló tó máa tán o. Mo ń sọ fún yín ẹ tọ́jú ọlọ́dẹ ẹ ọlọ́dẹ sí gbogbo àdúgbò ẹ jẹ́ ká ọlọ́dẹ wà ń gbogbo lẹ̀ ilẹ̀ Yorùbá kọ́dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn àgbẹ̀kọ̀yà. Ẹ fi ogun ogun kòríta mẹ́ta tó ń dààmú àlejò máa jèṣí lọ́pọ̀lọpọ̀ lórí pé a fẹ́ gbalẹ̀ ìlú òun ló òun ló affect ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe nǹkan kan pẹ̀lú pẹ̀lú àṣẹ ìṣù bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ fún yín take it or leave it tiwa ní èṣù nílẹ̀ èṣù láàlú nílẹ̀ Yorùbá nílẹ̀ adúláwọ̀ lóòótọ́ bí Tolú Michael ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn irúnmọlẹ̀ Yorùbá ṣe jẹ́ ṣùgbọ́n ó yàtọ̀ sí Sátánì àwọn tó mọ value ẹ̀ tí wọ́n jẹ́ ká hate ẹ̀ tó fi kì í fẹ́ kí àwa ta jẹ́rùn ẹ̀ ká máa pè mọ́ra wa wọ́n ti lọ bẹ̀ lọ́wẹ̀ ẹni tó bá dẹ̀ kọ́kọ́ dọ́dọ̀ àwọn kìnìún àwọn spirit tó ń fò kiri ẹni tó bá kọ́kọ́ gbé nǹkan kalẹ̀ síwájú wọn most of them ló máa gbọ́ tiẹ̀ àwọn ilé dẹ́ gbé nǹkan kalẹ̀ débi pé ó pọ̀ débi pé wọ́n tún fi ń rú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lójú láti má lè ráyè ṣe ọ̀pọ̀lọpọ̀ akíkanjú tó yẹ kó dìde ìjàngbara tó yẹ kó ṣàdúrà tó yẹ kó ṣètùtù tó yẹ kó ṣàdúrà tó yẹ kó jí lóru kó bọ̀rẹ̀ sí òun kó sọ̀rọ̀ everybody kan sùn ni àsìkò yìí gangan ló wá jẹ́ kí everybody máa flex àsìkò yìí gangan ló wá jẹ́ kí everybody wá rí opportunity láti jayé ah ọwá tilẹ̀kùn ayé máa wọn tó yẹ kó tilẹ̀kùn ayé mọ́ ọ̀run máa jà ẹ ò ní rórí mú bọ́ lórí ilé ẹ ní mórí bọ́ ń bẹ̀ gbogbo ẹ̀yin alábọ̀dé ẹ gbọ́ o nínú ìṣípayá tí wọ́n ti fẹ́ gbọ́n kọ́kọ́rọ́ jábọ́ lọ́wọ́ bàbá ìta fi gbàdúrà fún ìta dẹ̀tún máma gbà yìí wọ́n tún mo rí ẹyẹ ọ̀kín ṣùgbọ́n mo rí àwọn kìnìún àti àmọ̀tẹ́kùn ibi bẹ́ẹ̀ ni òwe lọ̀rọ̀ mi o mo ti sọ pé ó máa yé ó máa jẹ́ òwe láàárọ̀ ẹ kó máa yé yín òwe ni mo máa pa ẹ ò lè wáá fi ọ̀rọ̀ kan kọ́ mi lọ́rùn tí ò ń ṣe tèmi àwọn olóye nìkan ni mo fẹ́ ká máa pàdé gbogbo ìrìn láyé ló kòríta ohun burúkú tó wẹ̀ sí kòríta fún ìran Yorùbá kò ní ṣiṣẹ́ lára ẹ̀ kò ní ṣiṣẹ́ lára tèmi. mo rí ẹyẹ ọ̀kí o ó fẹ́ máa nà yẹ́ pẹ̀pẹ̀ níwájú àwọn ejò lánà ṣáájí náka dá wàhálà ka bíbùkà sẹ̀jìnà sẹ̀jìnà sẹ̀jìnà wùwákà bìbò yálé fàárí adìyàtù ìyàlẹ́ fàràdìyàtù aláìka mọ́ máláìka mi má fi mí sílẹ̀ dídírí tó ń dirí àwọn dàda ẹfúlifúli ọba tó fọwọ́ agbára rìn lórí omi jọ gbé wa ro wàwárí ó jésù gbé wa ro dìwa mú ọba ńlá ẹ̀yin oníṣẹ́ ńlá ẹ̀yin tó ń gbénu létà ò fọwọ́ kọ́ ẹ bá wàá dà sí ọ̀rọ̀ yorùbá <laughs> ibi abadé ibẹ̀ gangan ló ń jóhun èdìdì búraka bá dà bàbá ó yá ẹ paradà ọ̀pàpà paradà ọba tó ń sòkùnkùn di mọ́lẹ̀ ó yá ẹ paradà ẹ bá wa dá sí ẹ wá bá wa tọ́jú àwọn ẹni bíi òkùnkùn wọgbó o ẹ bá wa torí àwọn ẹni bíi òkùnkùn ayé yìí wọlé ẹ ṣìnà fáwọn ọmọ ọlọ́run ẹ jẹ́ káwọn ọmọ onílẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ já sátì. ọ̀rọ̀ kò ní pé à ń flex à ń ṣeré à ń gapá o <laughs> ọ̀rọ̀ Yorùbá kọjá family property anybody o mo máa ń sọ mo tuntun sọ ah ó kọjá agbára ọba talkless of ènìyàn lásán ó kọjá agbára ìjòyè talkless of olóyè ó kọjá agbára afọbajẹ talkless of ìdìdì ní ọ̀rọ̀ yìí ẹnìkan ò lè dàyà dé tí gbogbo wa ní oníkálukú máa sapá ẹ̀ ni if you don't wake up and find your way to be a leader you will continue to be a follower and let me tell you if you don't wake up and know how to happen to things various things will be happening to you mo gbàdúrà fún ẹ you will be the happenings challenging happenings will not be your portion èdìdì ni mò ń sọ o ẹ gbìyànjú ẹ wọnú yàrá ẹ rí tẹ bá fẹ́ bá mi rìnrìn àjò ẹlẹ́mìí ló máa yé o. mo ní mo rí ẹyẹ ọ̀kín ó nà yẹ pẹ̀pẹ̀pẹ̀ togotogo níwájú àwọn kìnìún àwọn ejò àwọn ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ibi <laughs> ah, ẹja gbàdúrà fún olúwa jọ mi ò ní dárúkọ ẹni tó jẹ́ ẹnikẹ́ni tó lè hùn kó jẹ́ bàbá jọ nọwọ́ agbára ẹ̀yin èèyàn ẹja múra ó mà kó oṣù kan kó dìbò lẹ́yìn ìdìbò yìí ṣẹlẹ̀ má fẹ́ ṣẹlẹ̀ mi ò má ṣeré. jàgídíjàgan ọ̀ràn o ẹ sọ̀kò lọ́lọ́pàá ṣọlọ́pàá kì í ṣe yorùbá àbọ̀lọ́pàá fẹ́ kú ẹ ẹ ẹ lagi mọ́ àmì ṣé kì í ṣe yorùbá àbí àmì ló yẹ kó kú ẹjọ́ ilé ọba ṣọ́ba kì í ṣe yorùbá àbọ̀ba ló yẹ kó kú kò ní ra gbá fọ́ba kò ní ra gbá fún joyè ẹ lẹ́yìn tó bí ẹ lọ́mọ lẹ́yìn tó gbà ẹ ní last born tó gbà ẹ ní tọ̀dí tó gbà ẹ ní gbogbo àwọn pípù yìí wọn wọn lè rẹ́rìn náà ìgbà mi wà tó jẹ́ pé wà á tiẹ̀ mọ̀ fẹ́ ni mo sọ̀rọ̀ relationship ọkọ àti ìyàwó tó bá fẹ́ ṣe rere ẹ rò pé gbogbo àwọn tó ń rẹ́rìn àwọn beautiful mummies beautiful aunties yẹn ẹ rò pé gbogbo wọn ní ní ara òní ní kọ̀rọ̀ ni ẹ rò pé gbogbo wọn ní orí òtálẹ́gbẹ̀ẹ́ kan ni ẹ rò pé gbogbo wọn náà nínú wọn dùn ni tẹ̀lé tí wọ́n kíìpù lé wọ́n kíìpù family gbogbo ọkùnrin tó ń wọ suit tó ń ga apá tó ń ga gbádá tó ń wọ bùbá tó ń wọ suit tó ń wọ jeans tó ń gálàǹtì títì ẹ̀rọ pé gbogbo wọn náà ni wọ́n ní happy home ni wọ́n fọ ọpọlọ sí ni wọ́n fi ọpọlọ sí ni wọ́n fọ ọgbọ́n sí ni téèyàn ò bá fọgbọ́n sí ilé àdàrú ilé awó ọgbọ́n la fi ń tolé lọ́fi lóbìnrin lọ́ta obìnrin ọkùnrin lọ́ta ọkùnrin wọ́n lọ tara ẹ o àtọ̀rẹ́ ẹ tó gbójúlé tó fọ̀rọ̀ ẹ lọ torí ọ̀rẹ́ ẹ òun náà lọ́rẹ́ kan tí ò kì í ṣọ̀rẹ́ tiẹ̀ èdìdì lọ́rọ̀ mi láàárọ̀ yẹn jọ ẹ tẹ̀lé mi nínú ẹ̀mí o ọ̀rọ̀ délẹ̀ ìwọ tó o bá lè gbàwẹ̀ ó kéré jù dáago méjìlá láàárọ̀ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ tàbí ojoojúmọ́ tó bá pọ́síbù kó dẹ̀ máa gbàdúrà kó máa kọrin ọpẹ́ ní wòwò ọlọ́ọ̀lúwàbí lọ́gànjọ́ òru kó máa gbàdúrà fúnlẹ̀ yorùbá má dá sọ̀rọ̀ yorùbá yìí mọ́ ẹ̀yin lẹ́ ń dàrú kò yé olúwa kì í fèrò jagun o ṣùgbọ́n àwọn ìwọ̀nba èèyàn tó bá mọ nǹkan tó ń ṣe mo sọ fún wa obìnrin bìnrin ó mú ẹyẹ ẹyin ẹyin lásán ó sọlu amọ̀tànkì amọ̀tànkì lànà gbogbo ẹni tó wà ń bẹ iná lọ àtàṣọ wọn nǹkan wà nílẹ̀ yorùbá but ó lè tọ́pọ̀lọpọ̀ fẹ́ jà ọ̀pọ̀lọpọ̀ ti gbowó ẹ̀yìn láàrin ẹ̀yin babaláwo yẹn ìdájọ́ yín gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ti ọ̀dọ̀ yín lókùtà ń bọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni ìdájọ́ ọlọ́run lórí yín tẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ tẹ̀ ń ṣoògùn fún wọn pé kí nǹkan tó bá sàsí wọn kó má ràn wọn ẹjọ́ máa jóná pọ̀ ni. ariwo jàgídíjà ń kọ́la nídìí ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tó tọ́ ká fẹjọ́ wọn sùn ọlọ́run tó dá ọ̀run wọn ayé tó dá gbogbo wọn tó dá omi ara àti ẹ̀jẹ̀ ara. yorùbá ò ní ìdí gbogbo ariwo táwọn èèyàn wa ń pa èmi kàn ń wò ni ẹni mo fi dákẹ́ mo fi ń wò mi ò bẹ́ gíragíra mọ́ èèyàn kankan àṣàsí ti pọ̀ jù àṣàsí yẹn ó dí ojú ọ̀pọ̀lọpọ̀ ohun ọmọ kankan tó ń ṣe mọ́ jákujàku lọ́kàn sọ ibi tọrọ dé ó yẹ ká ti rí gbogbo state gbogbo community lo yẹ ká ti máa àwọn tó wọ uniform tó jẹ ọlọ́dẹ tó yẹ ká ti máa àwọn tó wọ uniform tó jàgbẹ́ kọ̀yà káàkiri àwọn tó lé ogun kó ń lẹ Yorùbá ká ti máa rí wọn kọ́ ti àwọn àkàndá èèyàn àwọn tó yẹ pé wọn kì í wọ̀lú kí ìṣẹ̀lẹ̀ má ṣẹlẹ̀ àwọn tó yẹ pé tó bá wọnú ilé lásán tó jáde láàrin ọ̀sẹ̀ kan gbogbo nǹkan tó wà ládùúgbò yẹn ló máa mọ̀ pé yes nǹkan ṣe àwọn ó yẹ ká ti máa wọn tó bá yẹ pé lóòótọ́ la serious ọ̀tọ̀ e-, eléyìí dáa tọ̀hún ò dáa òun làwọn èèyàn ló ń bá káfọ̀ náà. ẹ mọ̀ pé <clears throat> tí ẹ ò bá take up kárẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí most of <clears throat> agitator ló ní ẹjọ́ láti dá níwájú àwọn kinní burúkú yìí gbogbo wọn kọ́ àwọn èèyàn gidi wà láàrin wọn o àgà àwọn tó tiẹ̀ ti bú ọba Ọọ̀ni Ifẹ̀ tó ti bú Ìbà Gani Adams tó ti ṣe yẹn ah, àwọn bàbá yẹn wọ́n tíráyò wọ́n pa nǹkan mọ́ra o ṣe bóun lọ́ fẹ́ bú àwọn bàbá tiwa táwọn yẹn wá fárígà yìí àwọn tẹ ibà àwọn tó ń wájú ọmọ tàwọn tẹ bú yẹn ah ọmọ ọkọ wà nù wọn náà o ọgbọ́n la fi ń ṣe ẹ̀fọn tó bà lé ní lẹ́pọ̀n tó bá gbajù àárọ̀ ẹ̀ tá lọ́ bá lọ àbọ̀ máa bọ̀ nǹkan tó dẹ̀ fa tọ́pọ̀lọpọ̀ wọn ò fi support movement yìí òun náà lẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí wọ́n wò pé most of these people I, I, they, they, they are like their plans is not genuine it's not reliable they themselves are not sure of of their future what are the what are their physicalities on paper on pen and paper kí làwọn nǹkan tí wọ́n fẹ́ achieve nǹkan tí wọ́n ní láti ṣe ṣé wọ́n ti kọ́ kalẹ̀ ṣá wọ́n rí i pé kò sí gbogbo kinní lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe sá sẹ́yìn àìjẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà ò bá ti jábọ́ báyìí ká lọ sí balabala ká lọ sí balabala tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ tó kàn ń pariwo bàbá lágbájá ìyá lágbájá ọkùn lágbájá ẹjọ́ ìwà ó yẹ wọlé ó yẹ gbórí wọlé ká ní wọ́n bẹ́ẹ̀ náà lọ ṣe gbórí wọlé lọ ṣe gbórí wọlé àwọn náà bẹ́ẹ̀ náà lọ ṣe máa balẹ̀ báyìí náà bíkọ́ ti rúpun ọkọ àwọn náà ti gbowó kan lọ́wọ́ ẹnìkan wọ́n ti fi ra kinní kan. ewu ńlá ló ń bẹ nínú ká máa bú àwọn tó ní ewu lórí jù wá lọ ewu ńlá ń bẹ ń àgàgà àwọn tí ó jẹ́ pé kò sẹ́ni tó pé o kò sẹ́ni tó kọjá àbáwí o ṣùgbọ́n àwọn kan wà wọn ò ṣe é direct wà á dẹ̀ o dẹ̀ ń gbé wọn ṣépè torí pé o gbọ́ pọ́ ṣe nǹkan kan tí ò ṣojú ẹ̀ yẹn ló burú jù. ṣé mọ̀ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀dá láyé tí ò bá ti dára ibi ni ẹni tó dẹ̀ lo ọ̀rọ̀ ibi tó sọ̀rọ̀ ibi sí kódà níwájú ẹni tó fẹ́ràn lọ́wọ́ ó ti bà tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn ó lè má jẹ́ kó gbéṣẹ́ fún tẹ́ni ẹ bá wá jẹ̀yà díẹ̀díẹ̀ tó bá padà mórí bọ́ tó bá fẹsẹ̀ tilẹ̀ ajá gbogbo gbogbo akọ́la ní ìdáríjì bí Nazareth. ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń sọ̀rọ̀ sílé ni ẹ ò tiẹ̀ ẹ ò dẹ̀ guide ẹ guide the future bóyá àwọn ẹlòmíì rò pọ̀dún mẹ́ta ò ní pé mọ́ nígbà tá a bẹ̀rẹ̀ struggle tó kàn sọ̀rọ̀ anyhow. àwọn yẹn dẹ̀ dákẹ́ most of them dẹ̀ para mọ́ torí pé wọ́n mọ̀ pé ẹ ṣàjẹ́ ká parí ìdìbò iná. ẹ mọ nǹkan tó wà wájú ẹlòmíì wá sá kò ṣe program ẹlòmíì divert program ẹlòmíì ẹ rò pé ti escape ẹ rí fíìmù ẹ má jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ tètè ṣe kínní. déètì tẹ lọ mú yẹn is a problem. màmá yẹn dẹ̀ tún wọ àárín yín yálà wọ́n ràn wá ni o yálà fíìmù mẹ́ka ni o yálà ọlọ́run ló ràn lóòótọ́ ni o ìtí wọlé kúkú sọ nípa ẹ̀ kú fọ́ọ̀lù ẹ̀ tẹ́lẹ̀ ẹni tó rí tó ràn ó dẹ̀ tún work out too bẹ́ẹ̀ ṣe máàkì nǹkan kan ní twenty twenty two tó dẹ̀ document àwọn èèyàn àwọn ah, yorùbá lágbára díẹ̀ o yorùbá lágbára díẹ̀ o ẹni tẹ́ fìyà jẹ tó bá múrí bọ́ tára bá tù ó máa padà wẹ̀yìn wò. àti mú twenty twenty two twenty twenty two yẹn dẹ̀ rí disappointment ṣẹlẹ̀ ó yẹ ká mọ̀ bá a ṣe máa package ara wa ni. ìtọ́pọ̀lọpọ̀ fi ń sá padà tó ń sá padà tó dà sí ó yẹ kí tó bá yẹ pé lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ yín lọ́ọ̀fù gbowó bẹ́ẹ̀ ṣe sọ ni ṣe ló yẹ kí ẹ máa sọ wókè báwo ni bàbá yìí ṣe fẹ́ padà sí Germany báyìí bí òun ti ẹ̀ lè wá Nàìjíríà for now torí gbogbo àwọn atrocities tó ti ṣẹlẹ̀ hmm? ẹ jẹ́ ká wá bó ṣe máa padà sí London àbí Germany kó tiẹ̀ kú bẹ̀nẹ̀ ṣé bẹ̀nẹ̀ yẹn jẹ́lé wọn ni àbújẹ́lé dáàdi wọn àbújẹ́lé ìyàwó wọn àbújẹ́bi táwọn ọmọ wọn wà. when somebody is frustrated he will lose control tí frustration ò tí ì bá ẹni o tí frustration tó tó frustration tó bá kọlù ẹ hmm, wàá ṣe mistake ló jẹ́ pé tá a bá dẹni tó ṣe mistake wọn tó ti ṣe dáadáa fún wa rí ẹ jẹ́ ká gbìyànjú báwo la ṣe lè cover mistake ẹ̀ ẹ lè bá wí níwọ̀n bá kẹ ṣó ẹ̀ ní signal kì í ṣe pé kẹ wá sọ pé àfi kó kú ẹni tó bá yẹ ká nínú struggle nsìn ẹni tó bá yẹ kí kó lọ jókòó kó lọ jókòó ẹni tó bá yẹ kó rìtáyà kó rìtáyà káyé fi rọ cover irọ́ káyé parọ́ fún rọ́ irọ́ ò lè ráàyè mọ́ àwọn orúmọlẹ̀ ti dé láti tú gbogbo àṣírí àwọn àwọn ọlọ́run ti dé láti bà gbogbo gbogbo plan evil tó wà ńlẹ̀ tẹ́ǹbù tẹ́ǹbù láti bàjẹ́ èmi ò rí ibi tí wọ́n bá ti sọ pé òun gba owó security tí ò dẹ̀ ní ní concentration camp níbi táwọn táwọn security yẹn wà tó dẹ̀ máa permanent ẹ wá ń ṣe lókùúrù ẹ ẹ má jẹ́ ọmọ pa wá ń bí ẹ ẹ má jẹ́ orí wọn ẹ ṣé wọ́n jẹ́ kidnapper ni èèyàn fẹ́ secure lú ẹ ẹni kó máa ṣe bíi cult káàkiri ìgbà ló yẹ kẹ́ ti fura nǹkan tí èèyàn ṣe lè rí mi ní ẹni nìyẹn bẹ́ẹ̀ nìkan bá tún gbórúkọ mi wọ ibìkan tí ò ń ṣe tèmi nǹkan ló máa ṣe. bẹ́ẹ̀ láti ń fún mi and ẹ gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ tó máa secure image àti personality ọ̀pọ̀lọpọ̀ tó ti wà involve lórí struggle yìí after this election ọ̀dọ̀ torí tó bá ti wọlé by the first three months will be very hot gbogbo intel ìfẹ́ jẹ́ obstacle fún yín lọ́ọ́ máa kọ́kọ́ silent ni mo ṣe fi àsìkò yìí gbàdúrà á dẹ̀ máa gbà ẹ múra sí o ìpàdé táwọn Àgbẹ̀kọ̀yà náà fẹ́ ṣe yìí tẹ̀yìn ọlọ́dẹ fẹ́ ṣe yìí ẹ fi sàdúrà gidi gan ẹ̀dákẹ́dá tó bá máa wọlé tó jẹ́ pé tèmi ló máa fẹ́ mú gbọ́ tó bá wọlé tán bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń padà bọ̀ wá ṣe ti Yorùbá náà ní ṣùgbọ́n ṣákìlẹ̀ tó pò ṣìkà ohun burúkú á máa bàjẹ́ ẹ̀dákẹ́dá tó bá máa wọlé tó jẹ́ pé ó ti mórúkọ mi sọ pé èmi lòun kọ́kọ́ fẹ́ rí mú ah irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ ogun ọ̀run kò gbọdọ̀ wọlé ó máa padà jábọ́ ni ó máa padà ṣubú ni ó máa padà sùn ni ó máa padà rẹ̀ ni ó máa padà ṣàìsàn ni ẹ̀rí o kò gbọ́dọ̀ wọlé kò gbọ́dọ̀ bọ́ síbẹ̀ kò gbọ́dọ̀ wọ́ọ̀kì fún wọn ẹ máa sọ bẹ́ẹ̀ níbi tẹ́ bá wà ẹ̀dákẹ́dá tó máa wọlé tó máa frustrate wa lórí struggle Yorùbá yìí tó ti jalábọ̀dé tó ti dòdìdẹ̀ tá a rò pé èèyàn gidi ni ogun ọlọ́run o ẹ já wọn bọ́ ẹ dà mọ́ wọn rú anybody be youth north be youth south be youth east or west ẹ̀yin tẹ́ di orígun wẹ́rẹ́ ni mo ẹ ò gbọ́dọ̀ gbà wọn ò gbọ́dọ̀ rí ṣe ẹ jẹ́ gbàdúrà gidi gan ẹ jẹ́ ṣe tó yẹ kẹ́ ṣe. àwọn tó yẹ pé láàrin twenty four hours wọ́n ti dé London wọ́n ti dé Germany wọ́n ti dé Malaysia wọ́n ti dé Dubai wọ́n ti dé New Zealand wọ́n ti dé Mexico wọ́n ti dé Germany wọ́n ti dé anywhere wọ́n ti wọ America wọ́n ti ẹrù pẹ́ sí èfún bí tẹ́yìn wà ẹ̀yin tẹ́ wà lókè òkun ọ ẹ lọ wo ṣe bá ń sọ àwọn ará India wọ́n ti ń dẹrù àwọn Yorùbá àwọn Nàìjíríà àwọn Ìgbò ọ ní wọ́n máa lọlé ó sì máa lọ bẹ́ẹ̀ wọ́n ń wọlé wo ni wọ́n fẹ́ kọ́ wọ́n fẹ́ kọ́kọ́ sì kí ọlẹ̀ kọ́ rí pé ẹ lè rí ibi dé sí mọ́ ẹ ti wà frustrated kọ́ tó darí ẹlòmíì ẹlòmíì òjijì ilé tó ti ní lọ́run tí ò bá múra àfàìmọ̀ kó má ta nítọ́rọ́ nítọ́ máa ṣe fún wọn. ẹ jẹ́jẹ́ ká sòótọ́ fúnra wa ká mọ ibi tá a ti ń bọ̀ ká mọ ibi tá a bá dé ká mọ ibi tá a ń lọ. èmi ò ní parọ́ fún yín o àwọn èèyàn burúkú yìí wọn ò ní good intention and èṣù burúkú àbèpè òròkọ̀tọ̀ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ má dúró lórí iṣẹ́ yẹn ẹ make sure ìwọ̀nba ni mo lè tú àṣírí mọ́ ṣùgbọ́n ẹ lọ múra tó bá possible wọn lógùn ẹ bẹ̀ wọ́n lọ́ṣun ẹ bẹ̀ wọ́n lọ́yọ́ ẹ bẹ̀ wọ́n nífẹ̀ ẹ bẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ẹ bẹ̀ wọ́n ní gbogbo tẹ́tí lè bẹ̀ wọ́n kàdé tètè ṣàtúnṣe kẹ̀dẹ̀ fàyè gbà wọ́n lọ́dẹ ẹ sọ̀pọ́tì wọn ọ̀nà tí ẹ máa gbà ẹ̀yin ọlọ́dẹ mi ní sọ́ọ̀sì ẹ̀yin tẹ́ bá wá sẹ́mínà ni màá sọ abúlé Yorùbá ló jà wá lójú àwọn àwọn ń ṣe onídìbò àwọn ń ṣe olóṣèlú à ń ṣe ọ̀tá ìjọba o ẹ̀bọ̀tẹ́ni tó bá rí wa lọ́ta a ogun ọlọ́run á rí lọ́ta a wọlé kò ní rí lé gbé a bọ́ sóde òde òní gbé a rìn lórí ilẹ̀ ilẹ̀ anílára a wọ yàrá ara ní ẹsẹ̀ mẹ́fà nílé ayé ẹsẹ̀ mẹ́fà kòtò a sáré perú wọn lójijì a pè wọn tọmọtọmọ a pè wọn tọkọtọkọ a pè wọn tayataya gbogbo ẹ̀dá tí mi ò rubisi tó rubisi mi gbogbo ẹ̀dá tó rubisi tó rubisi ẹ̀ wọn ní ríbi bá já ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣì ń bọ̀ tí mo fẹ́ bá wa sọ ṣùgbọ́n ó kù díẹ̀ ó kù díẹ̀ ó kù díẹ̀ ẹ jẹ́ ká tún lọ wò wá àní jábọ́ ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí o thank you for your time i'll be back again orúkọ mi ò yí padà olúwaṣẹ́gun tolúwalọ́pẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì akọrin àpótí ẹ̀rí láti nazareth before now àpótí ẹ̀rí ilẹ̀ yorùbá ògùn adúláwọ̀